ò síbẹ̀ mọ́ nínú ìjọba ilẹ̀ yorùbá ẹ̀rí ìjọba ló máa ń tẹ́kí ẹ̀yàn èèyàn fẹ́ ṣiṣẹ́ abẹ ọlọ́run ní járógun ṣe abẹ èèyàn fẹ́ ṣiṣẹ́ abẹ ìjọba yorùbá ló máa tẹ́kí agbogbo àárín yẹn ẹ̀rí kò ní sí pé ẹnìkan ẹnìkan fẹ́ bímọ wọ́n wá ní à wọn ò lè àtẹ́ǹdì síyàwó kí ọkọ máa lọ wá owó wá náà kó máa lọ wá owó kó máa wá kó máa sọ́nà ní ara kiri ẹ̀rí bẹ́ẹ̀ ni kò wá ní sí yẹn mọ́ pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run ilẹ̀ yorùbá ìjọba ilẹ̀ yorùbá ló máa máa tẹ́kì agogo àárín yẹn gbogbo àwọn ọmọ wa tó wà nílẹ̀ gbogbo wọn pápátá ló máa máa gba owó lọ́wọ́ ìjọba bẹ́ẹ̀ ni pẹ̀lú àmì àmì wọ́n ń bọ̀ láìpẹ́ yìí wọ́n ń bọ̀ láìpẹ́ yìí pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run ó ti yẹn ẹ̀ aboyún ó mọ̀sùn ni kò mọjọ́ àwa náà àmọ́jọ́ tí wọ́n máa dé báyìí ṣùgbọ́n láìpẹ́ yìí wọ́n ń bọ̀ pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run ọlọ́run á dẹ̀rọ̀ wá lọ́wọ́. yes ma. ebi ìjọba Yorùbá wọn pè wọn pé ìjọba òdòdó. rárá. wọn bá wa palẹ̀ mọ́ àwọn òdòdó wọn sílẹ̀ pa wá sẹ́yìn. Ah, ẹ má arrangement ti wà ó ti yé yín gbogbo yẹn pátápátá ní arrangement ti wà fún pẹ̀lú ọ̀nà ọ̀fẹ́ lọ́rùn ó ti yé yín onílé ah. ni. ilé iṣẹ́ ìgbẹ́lá wà yí àgbọ̀dọ̀ pé ó ilé kiri pẹ̀lú gbogbo ẹ̀ pátápátá làwọn náà gbogbo ẹ̀ láti ṣàlàyé fún wọn gbogbo ẹ̀ ni wọ́n lẹ̀ ti gbọ́ ìgbésẹ̀ lẹ̀ ti wáyé lórí ẹ̀. wọ́n kọ́lé tiwọn náà ẹ̀ẹ́dẹ́gbẹ̀kẹ́ wọn kó wọn rà á. bẹ́ẹ̀ni àti pé àjèjì àjèjì ò lè máa ṣe bí ọmọ onílùú o ti yé yín ọmọ onílùú làwa orí ilẹ̀ bàbá wa ni bẹ́ẹ̀ni. èyí sí sẹ́ńgbọ́ so lágbára ọlọ́run ọlọ́run á ṣàánú wa gbogbo ẹ̀tọ́ wa pátá ọlọ́run á dá padà fún wa ẹ ṣeun púpọ̀ ẹ ṣeun ẹ kúṣẹ́. 啊，没有弄。